ẹ tún ká alẹ́ lẹ́ẹ̀kan sí ilé baba wo ni mo tún wà lénìí ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ mí ní asọ̀tún sòsì má bàbí kankan jẹ́ mo ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àìṣedéédé àwọn èèyàn tó ń fẹnu tẹ́bẹ́lú ẹ̀sìn ẹlòmíì mo ti gbé àwọn pásítọ̀ náà wá tí wọ́n jẹ́ ká mọ̀ pé a nídìí láti máa fẹnu tẹ́bẹ́lú ẹ̀sìn tẹlòmíì mo ti gbá àwọn tí wọ́n gbàgbọ́ wípé àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ayé la bá ẹ̀sìn àbáláyé nílẹ̀ yorùbá so mo dẹ̀ ti ní opportunity àti mú bàbá wo wá sí orí ìkànnì rí bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀yin tí ẹ ní kí n dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ yín ẹ̀ lẹ́nìí náà ohun ọpẹ́ ló tún mú mi wá ọlọ́run tó ń lò wọ́n fún ẹnìkan láti ìpasẹ̀ mi ẹnìyẹn tẹ̀ di disturb mi disturb mi disturb mi ó sáà fẹ́ kí n wá mo ní mo ti pè wọ́n lórí fóònù ní rárá kí n bò ń lọ ni mo dẹ̀ ti débi lénìí àwọn èèyàn kan wà tán máa ń lérí ọ̀sẹ̀ mi ah, irú àwọn mi fọwọ́kọ bò wọ́n láti rí ẹni tó sọ pé òun fẹ́ kú láìsí èmi jọ́sìn àwọn èèyàn kọ̀ọ̀kan tí ọlọ́run ń lò ní tí wọ́n sọ mi pé èmi ò ní kú ikú kúkú kan bí kò ṣe yíyè so bàbá wo wọ́n jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan ni ìwà polówó wọn àwọn ni wọ́n ń polówó ara wọn torí tí wọ́n bá ṣe dáadáa fẹ́nìkan lóyún tàbí ẹnìkan bá wà nǹkan kan wá sọ́dọ̀ wọn tó bá tí nǹkan náà bá tẹ̀ lọ́wọ́ wọ́n ti polówó ara wọn nìyẹn èmi kọ́ ni máa polówó wọn mí ìdẹ̀ wàá polówó wọn fún yín torí pé kì í sáwọn ní babaláwo àkọ́kọ́ tí máa kọ́kọ́ gbé wá mo ti gbóńṣègùn wá mo ti gbádàn sí wá mo ti gbé wọn aláwo kwari mo ti gbé bàbá wa yẹ ní ẹlẹ́bùbọ̀n náà mo ti gbé wọn wá rí so ẹ ẹ lè rí mi lọ́wọ́dọ̀ àwọn aláwo tí mo mọ̀ pé oní jìbìtì ni wọ́n irú wa ò lè mọ̀ dá babaláwo oní jìbìtì mọ̀ àfẹ́ tá a bá tí ì rí tàbí tá a bá tí ì gbọ́n pa ẹ̀ ká mọ̀ débẹ̀ gan kákà gbọ́n pa ẹ̀ á mọ̀ pé jìbìtì ni torí àmọ́ nǹkan tí ifá máa ń béèrè àwọn babaláwo gidi ó ní pé gbogbo tó bá wù ọ́ kó o ṣe fáwọn ìtìfá béèrè nìkan ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ gbàjú bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ tó wà láàrin àwọn babaláwo àti àwọn oníṣègùn àti àwọn adáṣe nìyẹn ní alẹ́ yìí mo tún fẹ́ gba ẹnu bàbá mi sọ àwọn ọ̀rọ̀ kan sí ayé bàbá mo fẹ́ kẹ́ ẹ kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n rán mi sí jọ́sí tí mo dẹ̀ wá kí yín tí mo dúpẹ́ wọn àti ẹni tí mo tún tìtorí ẹ̀ wá léèní mo fẹ́ kó náà mọ̀ pé mo ti wá torí òun ni mo lè fi wá so ẹ bá mi kí gbogbo àwọn èèyàn pàápàá àwọn èèyàn tó wà ní diaspora wọ́n máa ń ṣe dáadáa fún mi gan gbogbo àwọn tó ń ṣe dáadáa fún mi kọ́lọ̀ mọ́jì wọn fàbùrú gbà láyé ẹ̀dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí mo ń subscribe sí Sokoti TV ẹ̀dẹ̀ bá mi ṣàdúrà fún àwọn ọmọ Yorùbá pé òmìnira tá a gbà ńlẹ̀ Yorùbá kó mọ̀ bá wọn nínú sàárè torí e, ọwọ́ èmi tí n bá ń fọwọ́ sọ̀yà lórí pé a gba òmìnira ọlọ́run lódùmarè gbọ́ a gbà ọ́ wàláhì a gba òmìnira mi mọ̀ gbà tó máa jẹ́ mi mọ̀ àsìkò tó máa jẹ́ so gbogbo àwọn tí wọ́n wá ti náwó náà ra náà ra ṣe gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ a gba òmìnira nílẹ̀ yorùbá kọ́ ló mọ̀ jẹ́ kára ó ní wọ́n kí òmìnira yẹn ó mọ̀ di omi ìnira fún wọn níjọ́ tá a bá gbà kí ẹ̀mí wọn náà wà láyé kí wọn ó lè tọ́ òmìnira tí wọ́n fáìtì fún kí wọ́n lè tọ́wò ẹ bá ń síkẹ̀dẹ̀ wá bá mi dárúkọ ara yín. ẹ kú lé ló yẹ ọmọ aráalé ẹ kú ló yẹ ni ó bọ̀ oko adéwáfọlá nígbàgbé òkè àpà hmm. èyí tó ní kán mọ́ dúpẹ́ oore hmm. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe bàbá wa Sokoti ní oore hmm. látòrí ọkùnrin dórí obìnrin lórí ẹ̀yin àgbàlagbà nítorí kò sọmọdé kan bí kan mọ́. bẹ́ẹ̀ni. láṣẹ olódùmarè iná ò ní tọwọ́ yín o. àṣẹ àṣẹ. ẹ̀mí gúngùn ló wá ń san ìyà. bẹ́ẹ̀ni. gbogbo àlá máa lẹ́mìí gúngùn. àmín àmín. gbogbo àlá àárí bá ti ṣe. àmín àmín. a máa rọ́nà gbégbà. àmín àmín àmín. Ifá tún ní ẹni tá a bá ṣe lóore tí o dúpẹ́ ìbàjẹ́ káfíkà lọ́wọ́ ìkà ní dún oore ní mọ̀ hmm. adébá wòrì tí ń lọ rè báwọn náà lẹ́rìn ẹlẹ́rìn bàbá àsoko tí wà dúpẹ́ tiẹ̀ tá a bá ṣe ni lóore ọpẹ́ là dá wọ́n dúpẹ́ o ọpẹ́ tí wọ́n wá ń dù yìí láṣẹ olódùmarè wọ́n mọ̀ ọ́n dùn ní nítorí pé òkè òkè lọ́wọ́ òru lọ ẹ máa máa lọ wájú gbogbo ẹ̀yìn tẹ́ ń sọpọ́tì Sokoti TV tẹ́ sì ń ṣe akitiyan ìpètò àní bàbá yìí látọdún tí mo ti mọ̀ ọ́n tí ó jẹ́ pé wọ́n ti ní àkọsílẹ̀ tó dánmọ́rán ẹwà tọdún tó ti ń ṣiṣẹ́ bọ̀ láṣẹ hmm. olódùmarè gbogbo yín pátá ẹ̀ nípa wọn náà àmín àṣẹ àṣẹ àṣẹ ojú ọ̀rẹ́ ti wà. ṣé lè yóò kú ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ má bínú ẹ rí i pé kíní tó wà láyé àti wọn àti yọ ó kú ni so àwa méjèèjì la fi ń sọ̀rọ̀ sókè ẹyọ kan láwa méjèèjì ń lò mo dẹ̀ fẹ́ kó òun mọ ṣàkíyèsí kọ́mọ̀jẹ̀ pé òun náà ti kú torí a ti fi àṣẹ àwọn iṣẹ́ kan léèní tá a ti ṣáàjì wọn padà ẹ máa bọ́rọ̀ yín lọ bàbá mi. a dúpẹ́ ọpẹ́ la ní ká dú a sì dúpẹ́ ṣùgbọ́n gbogbo apátápátá o ẹ má jẹ́ àgbàgbé ilé o hmm. olódùmarè ló mọ̀dí tó fi dá gbogbo wa sílẹ̀ káàárọ̀ òjíire hmm. lódùmarè bàbá amọ̀tún mọ̀sí amòye ni hmm. ayé ìsìn la tún ti máa ń rí gbogbo àwọn tá a rí rí àwọn bàbá wa gùn rí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ lọ sọ pé àwọn làwọn tó ń kọ́ olódùmarè lọ́gbọ́n ìmọ̀ àtòye torí pé <clears throat> tẹ́ ẹ bá wo n tá a lè pe elédùmarè tẹ́mi lè pe bàbá elétò hmm. tó ti ṣètò ilé ayé tó ti gún hmm. ilé ayé títí wa yìí nítorí ibi tá a bá ń gbé láyé wa o hmm. ilé ayé títí wa ẹ wò bó ṣe ṣe rekete kọ́nà mọ́ jẹ́ ká bí máa le ó ti ẹ̀jẹ̀ pé ẹ̀yin bàbá wa àwọn bàbá wa ti sọ pé ní fúnra ẹ̀ nígbà míì àmọ́ bí máa le ó. bẹ́ẹ̀ni. torí tẹ bá wò nú àwọn ìṣe ìwà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mọ̀ gbà tí ah, wọ́n mọ káàró òjìrè la sì pè é. àbí. èwo la bùrọ̀ tún wá máa ọmọ aládé la ṣe pè é. ẹ ẹ ẹ má bínú torí Ọlọ́run ẹ rí i pé kíní spíkà àtàyà tèmi náà àtó ti yọ a sọ̀rọ̀ sókè dáadáa tẹ́ẹ̀ lè gbọ́ wa ẹ má bínú mo ti lo kinní yẹn mo kàn ní kí n wá kí n kàn wá dúpẹ́ tí ẹni yẹn rán mi lọ́dọ̀ wọn kí n tó máa lọlé ni mo fi wá ìgbà tí mo tún wá débí ọ̀rọ̀ tá a fi wé ọ̀rọ̀ ni mo tún wá rí pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn nǹkan yìí náà lá nídìí káwọn èèyàn gbọ́ so ẹ má bínú à á sọ̀rọ̀ sókè ẹ gbọ́ wa dáadáa bàbá à ń gbọ́rọ̀ yìí lọ sà. ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ̀yin ará ilé bó ṣe náà bàbá yẹn sọ yìí ṣe rí Olódùmarè òun ni bàbá ètò bí n tí mò ń sọ wọ́n hmm. ti ṣètò gbogbo ẹ̀ ẹyọ tí ó bá jẹ́ pé a bá rò dáadáa pé ah, kí ni ìdí tó lódùmarè fi dá mi sílẹ̀ káàró jì hmm. tèmi bá fi lè rò dáadáa pé kí ni ah, olódùmarè ló máa ń tó yẹ mí ló sì ṣe fún mi hmm. ẹni tó bá sọ pé tó ibi tí yóò ń wà yìí òun ṣe kinní kan òun ṣe gbàṣàwò ah, ibi tó ronú sí mi làákàyè ń kúrú pọ̀ ọ́ kúkúrú pọ̀ ibi ilẹ̀ káàárọ̀ òjíire tá a bá tẹ̀ wá ń wò yìí o òun làwọn tó wà tó jẹ́ pé wọ́n jẹ́ ẹ láwọ̀ funfun ìyún ló tiẹ̀ máa ń rò mí nú jù ló ń ṣe mí láàánú kọ́lọ́ má jẹ́ kí kábíà kó ọmọ. ọ̀pọ̀lọpọ̀ nǹkan nísìn àwọn aláwọ̀ funfun tí wọ́n á ń kọ́ lọ́dọ̀ wa tá a bá ní kí ni wọ́n ń kọ ifá ni o ebi ah, ah. mo ti pàdé àwọn iye àwọn. ìmọ̀ ìjìnlẹ̀ ni o àwọn bàbá bàbá wa ìgbà tá a bá wá kọ́ wọn gbogbo ẹ̀ tá a ta gbogbo ẹ̀ fún kí làwọn àrọ́mọdọ́mọ wó máa ṣe wọ́n tún lọ máa ṣẹ̀rú ẹ̀ lẹ́ẹ̀kejì hmm. olódùmarè ò ní pe gbogbo alẹ́ rú olúwo ò ní pe gbogbo alẹ́ rú gbogbo ẹ̀yin tẹ̀sí wá ajá àjẹ àmú lọ sókè òkun ẹ kéré òkú délé hmm. ẹ kéré òkú délé o láṣẹ olódùmarè ẹ bàbá wa ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run n tó ń ah, ah, n tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ọ̀rọ̀ ah, ẹ̀sìn torí pé ńgbà ayé ẹ̀ bàbá wa àfẹ́ mẹ́sìn kan yàtọ̀ so ẹ dákun ìhàwó ní ẹ̀yin gẹ́gẹ́ bí babaláwo ìhàwó lẹ́kọ́ sí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì bàbá ìbéèrè tí ẹ béèrè ohun ọ̀pọ̀lọpọ̀ ó ní ẹ béèrè ìbéèrè ńlá ìbéèrè tó yé ẹ̀yin náà ni àwa tá a jẹ́ ẹlẹ́sìn àbáláyé làbí táyé ọ̀rọ̀ ń tẹ̀ ń sọ ẹni táyé àti kẹ́hìndé ní tó kàn wá ṣe mí láàánú tó ń dùn mí gbogbo ẹ̀yin tẹ̀ ń dárúkọ pẹ́sìn méjì lọ́lọ́run dá ẹ̀sìn mọ̀ pọ̀ láyé o bẹ́ẹ̀ni méjì péré mọ̀ lẹ́mọ̀ gbàgbọ́ lẹ́mọ̀ ló ń payín bí ọtí yìí ẹ̀sìn àwọn buddhism wà bó ṣe lọ jala lùnú tí wọn ò ẹlòmíì ò mọ̀ pé ẹlòmíì tiẹ̀ ń kírun bóyá wọn tiẹ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì ká wọn ò mọ̀ o tí wọn ò gbọ́ rí o tó jẹ́ pé ẹ̀sìn abínibí wọn tí wọ́n bí wọn tí àwọn baba wa fi lé àwa lọ́wọ́ tá a tún jókòó ní díẹ̀ dìsín o ni wọ́n ń ṣe nílùú tiwọn nítorí tó bá pẹ́ ẹ̀sìn abínibí baba àwa la jókòó síbẹ̀ àwa la gba gbogbo àwọn tí wọ́n dé lálejò. bẹ́ẹ̀ni àwọn àlejò yìí náà wọ́n wá múnú ọmọ wa pẹ̀lú ọgbọ́n kínni ẹ jẹ́ ká sọ pé ọgbọ́n ẹ̀tàn ọgbọ́n àrékérekè ọgbọ́n àrékérekè nítorí tí wọ́n ń sọ fún wọn òun kọ́ lọ́pọ̀lọpọ̀ wá rí nísìnyí o hmm. torí o ti irú yín yìí irú ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ ah ṣé èsì pé góòlù wọn gbà lọ́wọ́ wa tí wọ́n gbé pàǹdà lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀sìn abínibí kúrò èmi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ wípé ilé tá a bá pe ẹ̀sìn ìbílẹ̀ lẹ́sìn àdáyòpọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ìbílẹ̀ kọjá ẹ̀sìn. ó kọjá ẹ̀sìn. ó kọjá ẹ̀sìn bàbá ìmọ̀ ni òye ni ẹ̀kọ́ ni ibẹ̀ lọ́gbọ́n pẹ̀ sí. ibi tẹ́ wà á ti wá gba ọ̀rọ̀ mi gbọ́ o bí n tẹ́ kọ́kọ́ béèrè kí n dáhùn àwa la bí àwọn ẹ̀sìn kìíní àwa la bí àwọn ẹ̀sìn kejì. bàbá hmm? tí wọ́n bá kó ìdá ọgọ́rùn-ún láàdọ́ta nínú ìkíní àdọ́ta ibì kejì ọ̀dọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ náà wọ́n sá pamọ́ sí ni wọ́n farasin sí i abẹ wọ́n farasin sí àwọn babaláwo akànjẹ́ ẹ gbọ́n táwọn baba wọ́n ní wíwo lẹ́nu awo wo ó dèrè wọ̀ ká tó máa sọ bẹ́ẹ̀ èmi mo sọ lágbájáde báyìí ẹ lè gbọ́ lẹ́nu babaláwo kankan ah, lóde àgbáláyé ẹ máa sọ̀rọ̀ sílẹ̀ ẹ lẹ́fìmọ̀ pé ilé babaláwo lẹ wá ó wá ọ̀sà àyọjú ràn ni ọ̀dà ẹ ṣé o ẹ máa lọ akínyìn o. burúkẹ́ ń gbádùn mi èèwọ̀ ni fún babaláwo láti sọ pé ẹni báyìí o olùṣọ́ kan ni o wòlíì kan ni o àáfàá kan ni o èmi mò ń ṣáájú fún ọ a lè sọ láyéláyé nítorí àwa ti kà í pé ọmọ wa ni wọ́n ẹ̀ ń gbọ́ mi ọmọ wa ni ẹbí wa ni ará ni wọ́n najú lọ ni wọ́n ti najú wọ́n ti najú padà bọ̀ bàbá torí ibi tẹ́ ti gbọ̀rọ̀ mi gbọ́ tí ẹ bá dé ibi tí wọ́n ti ń ta lẹ́kù lẹ́jà nílẹ̀ tòní ní gbogbo lẹ̀ káàró yìí rè hmm. tí ì ṣe irú àwa kọ̀ọ̀kan tí wọ́n dá mọ̀ wọn ò ní sọ pé baba wo àbí babaláwo kí lẹ fẹ́ rà wọn àáfàá kí lẹ fẹ́ rà hmm. ní tí wọ́n kọ́ sọnù kí làpẹẹrẹ yín ń sọ. àpẹẹrẹ yẹn ni wípé àwọn lẹ́kùlẹ́jà ti mẹni tí ó ń wá sọ́dọ̀ àwọn jù. ọgbọ́n kí ni wọ́n wá ń lò bàbá gbọ́gbọ́n tìwé kìíní àbí kejì ni. àbí. àbẹ̀wé ajé wà ní ìwé kìíní ìwé kejì ṣé ìwé Sáúrù Pípé wà ń bẹ sórí hmm. ẹkùn wà ń bẹ kò sí ń bẹ ẹ̀bẹ̀ kan mo wá ń bẹ ẹ̀yin tẹ́ ẹ gbẹ̀sìn lọ́tún tẹ́ ẹ gbẹ̀sìn lọ́sì ẹ má bà lé ìyá ilé bàbá yín jẹ́ ẹ má bà lé ìyá fòtítọ́ ṣayé yìí kí wọ́n fòtítọ́ ṣayé ìjà fòtítọ́ ṣe é òtítọ́ ní ń tọ́ ni ṣẹ́ni bá a ṣe ń sọ ńlẹ̀ tòní tó mọ́ aláfàtẹ́ rí tí ó wà míì wà ah, ah ó ṣe wá jọ ẹni tí ó lọ́mọlúwàbí báyìí nítorí pọ̀pọ̀lọpọ̀ ti rí wọn àwọn tí wọ́n ń rí ọ̀pọ̀ tí wọ́n ń rí ó tiẹ̀ tó rí ayélujára yìí tí mi bá ń sọ kàntàn kàntàn báyìí wò bóyá kò jẹ́wé dúró láyé rẹ̀ hmm. ó sì mewé ju ó mewé ju adam ṣe mí lọ tó mọ bẹ́ẹ̀ pọ̀ yìí yọ jẹ fọ yọ jẹ la. Olódùmarè ooo. wọn ò dẹ́ jẹ dúdú. ntí ò sì wáá yé wọn àwọn àdàpè orúkọ tẹ́ ń pè é irú ẹ sọ pé ẹbọ ni ẹbọ tẹ ẹ rí ohun tó dáa ni kò sẹ́ni tó jí láàárọ̀ tí ò ṣẹbọ àfẹni tí ò bá bọ òòṣà tó ń bẹ ń kùn rẹ̀ tí ò jẹun. tí ò jẹ òòṣà nulẹ̀ yóò ṣẹ̀bọ̀ oúnjẹ ni. òòṣà tinú là ń bọ. ó là ń bọ̀ ó là ń fún lóúnjẹ tí tinú bá bẹ̀rẹ̀ nísìn. wọ́n ti ń pè ọ̀ṣẹ́ ní o mo rí olú òṣì ní o máa wá gádà kò rọ̀ wú kó mojú ẹni tó rọ̀ ń. Hmm. èsì òmóhun ó pé bíjọ́ kan pọ̀ máa lẹ́jọ́ ojú rẹ tó lé ojú rẹ tó kọ adífá fún jògìnà tí ń tọrún bọ wáyé àtolúwo àtàwọ̀ kò mọ̀ sẹ́ni tẹ́bi kì í pa ẹ jẹ́ ká ṣe ẹbọ ọ̀nú ẹbọ ọ̀nú ló jà jù. Hmm. bóyá bóyá wọn bóyá wọn oh. pásítọ̀ yẹn ò dé ìjẹun. kò sẹ́ni dé ìjẹun wọn bàbá èyí náà mọ̀ ọ́. tó wọn mọ ibi tí gbẹ̀gìrì àtẹwédú ibi tẹ́tù wá rí ẹlòmíràn sọ pé tẹ́ ẹ bá bóégùn lé yín tẹ́ ẹ sòsà táwọn bàbá yín gbélẹ̀ tẹ́ ẹ bá mo ti ẹ̀ ń gbọ́ kan ó ní ọṣẹ àwẹ̀bí ara ẹ bọ ní ah, ọṣẹ àbẹ̀wẹ̀bí nítorí ọ̀nà tó jẹ́ pé ni wọ́n fi bí ọ ni wọ́n fi bí ẹni tó bí ọ hmm. ẹ wá dákun torí ọlọ́ ìgbà tẹ́ ẹ tẹ wá tá a tẹ ń sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ti wá sáyé kẹ́sì ò sínú náà wọ́n wà dàbí ń ẹ jẹ́ ká bí wọn. ẹ dákun ẹ gbọ́ o àwọn bàbá wa tí wọ́n ti lọ tipẹ́tipẹ́tipẹ́ kó tó di pé ẹ̀sìn méjèèjì dé yẹn ẹ dákun ṣé àlùjànnà ni ẹ wà ní àbínú ná ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀yin tí ẹ jẹ́ àkọ́bí ọlọ́run. <laughs> torí ọ̀rọ̀ yóò yé wa torí ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n á gbé kalẹ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń sọ f'Olódùmarè ní tí ó ṣe f'Olódùmarè bàbá elétò ti ṣètò rẹ̀ sílẹ̀. níbo tẹ̀yìn sọ kínní kan lẹ́ẹ̀kan pé ẹni àwọn eh, àáfàá kan dáa Ah, bàbá tí ìjàmbá wà bẹ ẹja mú kúrò àmọ́ hmm. ah, ń wo orí ayélujára ńjọ́ kan hmm. làáfà kan tí wọ́n ní pé àwọn nípa ọmọ rìnrìn àjò lásìkò yìí hmm. ló bá sì sọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ kan olúmọ tó wà lábẹ́kúta wa ó láwọn alalolúmọ tó wà lábẹ́kúta tó bá ní ẹ mọ́gòkè àràfà àwọn ó ní ó tiẹ̀ sọ ní bó tiẹ̀ ṣe là ní kò tiẹ̀ sọ pé kọ́ gbé olúmọ ó ní àwọn ará olúmọ ló làṣẹ ẹbẹ o ó láwọn ará mọ́kà ló làṣẹ mọ́kà àwọn ó láwọn ò láṣẹ bẹ́ẹ̀ ẹ wá dàpọ̀ ìgbà tá a ti mẹ̀ pé ẹ̀yin tó jẹ́ pé kì í ṣèrànyìn ló làṣẹ ń bẹ̀ kí wà ní à ń jà ń pata wípé tó àfi tó o bá ṣe tèmi inú náà lọ wọ inú náà bóyá náà gáàsì tiẹ̀ wá ti wá wà tọ́lọ́run ti dá nítorí náà gí nísìnyí iná súyà ní òjè sẹ́mi pé ayé ò lo náà gí mọ́ iná súyà ní òjè iná pé wọ́n fi edú náà làwọn náà wọ́n súyà ní òjè. òfin tó wà láyé ni pé ẹ ṣe dáadáa iṣẹ́ ọwọ́ wa òun ni ó ròyìn irú ẹni tá a jẹ́ tá a ń ṣe bẹ́ẹ̀ bá béèrè ẹlòmíì ládùúgbò ẹ̀ ní mọ̀ bóyá ẹlẹ́sìn ìbílẹ̀ ni o onígbàgbọ́ torí ìwọ ọmọlúwàbí ah wọ́n ni wọ́n ni ah ọ̀tọ̀ níbi tí mò ń lọ ẹ̀jẹ̀ mú yín débẹ̀ ìwà ni ìwà ló já jù làwọn baba wa fi pawọ́ pọ̀ wípé ìwà ló ṣòro ìwà lẹ̀sìn ìwà ló láyé ìwà làáfi lólé ayé gbò. Hmm, but ẹ béèrè question kan lọ́wọ́ mi lórí bible àti koran nílẹ̀. mo ti gbàgbọ́ mo ṣe béèrè. ẹ ní kí ni fáwádé nù ah. ẹni ẹni àbí. yóò dà fún yín ẹ jẹ́ ká wá ṣe mo fẹ́ ṣe àfọ̀mọ́ kan o lórí ọ̀rọ̀ ní kùránì irú bóyá yìí náà sì mọ̀ bóyá ẹ̀sìn mọ̀ tẹ́lẹ̀ tó ń bá béèrè pé kí ni wọ́n ń pe fá nínú kùránì kílẹ̀ pé ṣètìwù kọ́ ni fá alápàǹsíkí ni ṣètìwù hmm. alápàǹsíkí alápàǹsíkí ń ó jẹ́ ọmọ awo ẹ̀là ẹ̀là jẹ́ ọmọ awo ọ̀rúnmìlà ìpele ti di mẹ́ta. ó ti di mẹ́ta. mo ní bàbá awo nísì tọkọ mi ń fa bàbá mi fa dantan àkànwò ìfarọ ọbẹ̀ ìdúrà wọ àgbáyé èmi náà kọ́ yẹn nífa hmm. ẹni tí mo bá kọ́ńfà ní òtẹ̀ máa dárúkọ tèmi tí babaláwo wà àì dárúkọ pé mi ni mo tó báyìí mo tó báyìí mo hmm. sẹ́ni tí dárúkọ ọmọ tẹ́mi wá kọ́ńfà. ni o máa ròyìn yín káàkiri. ni o máa rò ọmọ òun kan ni wọ́n á sọ pé òun ni ifá èmi ò pera mi nífá o bàbá wo mi ò pera wọn nífà o ọ̀run mélòó ò pera rẹ̀ nífà o eléyìí tí wọ́n kọ ṣùgbọ́n ẹni tí ó fi jẹ jáde nínú ìwé tẹ́ ń pè ń Kùránì ìgbésẹ̀ tí ó wà nípa wọ́n ẹ lọ ka ìtàn dáadáa torí Ifá ò ṣe bìrì ẹ lọ ka tán ẹ lè gbọ́ pé bí ni sẹ̀tíù ń ṣeun wọ́n sọ pé ó so òfófó ibi tí bóyá wọ́n ń wádìí pé ń bo lágbájá wà ẹ sì lọ béèrè ni gbàtẹ́ ẹ lọ béèrè ó sì tọ́ka pé. ibẹ̀ yẹn ló wà ibi tí mo fẹ́ ṣe àfọ̀mọ́ ni pé sẹ̀tíù kọ́ ni fáwọn alápàǹṣìkí ni sẹ̀tíù àwọn bàbá wa kí ọlọ́run fọ̀rùn kẹ́wọn bàbá wa barista àwọn náà kọrin rí wípé sẹ̀tíù sani ìfà ń jẹ́ sẹ̀tíù kọ́ ni ìfà ń jẹ́ ìfà jẹ́ ohun olódùmarè. ohun olódùmarè. ó ní ọ̀rùnmìlà ló sọ̀rọ̀ tó ọ̀rúnmìlà ni ohun. àwọn èèyàn tiẹ̀ máa ń pa méjèèjì pọ̀ ọ̀rúnmìlà náà wọ́n máa ń pè ní Ifá ọ̀tọ̀ ni. ọ̀rúnmìlà ọ̀tọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rúnmìlà ọ̀tọ̀ Ifá ọ̀tọ̀ ọ̀tọ̀ Ifá ni òjíṣẹ́. Ifá ọ̀rúnmìlà ọ̀rúnmìlà lòjíṣẹ́ Ifá wa ni ohun tó ń bá tó ń jíṣẹ́ rẹ̀ pẹ́tò Olódùmarè ní kẹ́ ẹ ṣe báyìí kẹ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ni o. Okay òun wá ní òun ó dàbí ìkànnì ọ̀tọ̀ lòdì ọ̀run ọ̀tọ̀ olódùmarè o ọ̀tọ̀ lòdì ọ̀run ọ̀tọ̀ lọ́dọ̀ olódùmarè. iṣẹ́ àwọn tí wọ́n máa ń sọ̀tàn fún ayé ṣé wọ́n ti dé ibì kan nù méjèèjì rí ni tí wọ́n fi nígbàgbọ́ pé ẹnìkan wọná tó bá ti ṣe kan. ṣé tiẹ̀ rí ibi tó níná déhùn èrò ọkàn yín kálukú wọn ni wọ́n ṣe ń rò orí wípé ìyìn táwọn gbàgbọ́ tí wọ́n gbọ́ tí wọ́n kà Ah, ibẹ̀ wọ́n ti wọ́n ti ṣe ìṣekúṣe àṣàkáṣà àwọn ìṣekúṣe yẹn làwọn wá ń ròyìn pé ah káwọn ah àwọn gbọ́dọ̀ ṣe o ẹgbẹ́ ẹ ṣe báyìí o kẹ́ ẹ máa ṣe bàbá iná kankan ò sí tó lódùmarè dá síbì kan kò sí iná kankan tó lódùmarè gbé kalẹ̀ níbì kankan. tó ń fẹ́ kó àwọn ọmọ òun tó ń fẹ́ kó ọmọ òun sí ẹni tí ò bá ti ṣe ìwí ìṣe olódùmarè tó bá ti ń jẹ èèwọ̀ èèwọ̀ òórùn nú yóò wọ sígbó hmm. Hmm. èèwọ̀ òun lẹ ọ̀pọ̀lọpọ̀ ń dàpè wípé òní à wọ́n ṣe olódùmarè kò sẹ́ni tó lè ṣe olódùmarè àwọn ẹnìkan tí àwọn aláṣọ yẹn kan sọ̀rọ̀ ìpètò olódùmarè ní ẹ má ṣe sì nà olódùmarè níyàwó tẹ ẹ yàn lọ́rẹ̀. Eh, àbíyàwó ọmọ rẹ̀ kan rẹ̀. àbíyàwó ọmọ rẹ̀ ṣùgbọ́n nítorí wípé òun ló mọ̀ tán ló ti máa gbogbo ó ti máa gbé àrùn wà ń ta o àrùn wà ń ta ikú wà ń ta ẹ̀ẹ́dẹ̀ lè bá ìbànújẹ́ pàdé ń bẹ̀. lọ́pọ̀lọpọ̀ má pàdé. Hmm. n tó ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nílẹ̀ ti tòní tó mọ́ kò ju àárín lọ. pé ó ti gun àyà tí ò yẹ kó. Olódùmarè o Ifá ní ọdún yìí òkú mẹ́rìẹ̀rẹ̀ mọ́rẹ̀ òkú mẹ́fọ̀n ọdún mẹ́ta òní òkú mọ́jú òbèlè adébáfógùn tí ń lọ rè gbẹ́wìrì níyàwó wọ́n ní kó má gbé e wọ́n ní tó bá fi lè gbé wọ́n ní pẹ̀jú ọmọ pele ni ìjẹ́ pípele ní pele pípele ní pele òun lè wìrì ń sọ̀hún ìpọ́njú ló ń pele hmm. bóògùn ṣe pátì nù hmm. ẹ wà à ń sọ̀rọ̀ àwọn alágbára tó lódìmarè fún tí wọ́n rán wáyé nítorí gbogbo àwọn tá à ń dárúkọ yìí kò sẹ́ni tó lè sọ pé bojì wọn rè. kò sẹ́ni tó lè sọ pé bojì wọn rè. ibi tí ó wá yẹ kí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire kẹ́ ẹ mọ́ ibi gbogbo àwọn tí wọ́n ń gbéwèé tó fi ń bá yín sọ̀rọ̀ ni gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ń sọ pátá. bí Ògún. ti inú ìwé àwọn méjèèjì ni gbogbo wọn la máa ń rí bòjì wọn o kí wọ́n wá sọ bòjì Ògún fún wa kó sọ bòjì Ọ̀ṣàlà fún wa kó sọ bòjì Ọ̀rúnmìlà fún wa. nǹkan bàbá yín bàbá mi bàbá wa ni o kì í ṣe nǹkan oní nǹkan o ẹ wá wò bólúgbàrí ṣe fẹ́ràn wa tó mo dúpẹ́ o tólódùmarè dá mi sílẹ̀ káàró òjìrè mo sì dúpẹ́ tí mò ń tọ̀nà mímọ́ tó ń jẹ́ ah. ohun olódùmarè Ifá. àlẹ́ mi a máa sọ wípé tó bá ti pé téèyàn bá darúgbó téèyàn bá lọ èyàn tó máa ń padà wáyé tọ́lọ́run bá ní dá mi sínú ìran Yorùbá kọ́ mọ̀ wulẹ̀ dá mi ní ìyàwó kọ́ dá mi sínú gbó. ẹ gbọ́n táwọn ìyá wa àti bàbá wọn. tí mo bá táyé wá tí fáwọn bá bí mi tí mo bá táyé wá o tí Ifá ò bá bí mi èmi ò sì padà relé Ifá hmm. kí ló rìn dúró fún pé tí èmi bá tún ayé wá ibi tí Ifá bá wà lèmi ò tún padà sí ní hmm. tó ń sọ ni torí wípé a ti mọ rírì tí Ifá ti ṣe fọkùnrin tó ti ṣe fóbìnrin ẹ má gbàgbé o kí ni mo sọ mo ní Ifá kì í ṣe ẹ̀sìn tàbí ẹ̀sìn ìbílẹ̀ kì í ṣẹ̀sìn lásán ló kó pọ̀ ó kó ìmọ̀ ọgbọ́n òye ètò bá a ṣe ń ṣe ilé ayé ó kó pọ̀ ṣe wá rí àwọn ẹ̀sìn méjèèjì tìwé kan la sọ pé sẹ̀tíù la túmọ̀ sẹ̀tíù bàbá àwọn wòlíì tó dáa pọ̀ láyé tí ì ṣe àwọn tó jẹ́ pé awòsùnsì kan gbàtẹ́ ọlọ́ba àyàn tó dijú wáínwáín tó ní tọ́ ọba wá sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ sẹ́ẹ̀tì mẹ́kún ní rọ́nù ẹ dákun kí là ń bá gbáyé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ là ń bá gbáyé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ là ń bá gbáyé. ẹni tó bá lọ lé e wípé tó mo fẹ́ lọ ṣèbéèrè mo fẹ́ dáfa inú kó dé ah iṣẹ́ tí mo fẹ́ gbà yìí ó ṣé màá rí gbà àbí mi ò rí gbà ìwọ tó yìí mọ ẹ̀kọ́ yẹn bá wá wà àbí mọ ìpè yẹn bá jẹ́ pé òótọ́ bí tí mo sì máa ń sọ fọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò pè tó pera rẹ̀ hmm. Hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe kí ni hmm. ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ wípé wọ́n jẹ́ bíṣọ́ọ̀bù ni o olùṣọ́ ni o ní ẹja wo ibi tí wọ́n ti bí gbogbo wa bàbá sẹ́ni ibi náà ló kún bẹ́ẹ̀ àwọn ẹni rẹ̀ wà ń bẹ́ẹ̀ àbí ibi tí ẹ bá ti ń rí bíṣọ́ọ̀bù tẹ́ ẹ lọ gbé ọ̀rọ̀ yín lọ bá tó ní eléyìí o tewétegbò ní kò fi tọ́ sẹ́yìn àrékọ́hún àwọn èèyàn tó dáa wà lọ́tún tó wà lọ́sí àwọn tó kàn sí tó ń gbẹ̀sìn gbòódì àwọn ló wá pọ̀ jù. ọ̀dà ẹ̀yin èèyàn tí àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n bá nígbàgbọ́ wípé àwọn fara mọ́ ẹ̀sìn tí wọ́n kó wá fún wa tèmi jọ kan lára àwọn ẹlẹ́sìn yẹn èmi jẹ́ mùsùlùmí. ẹ ẹ dákun kí ni tiwa láti máa kọ̀ndẹ́ẹ̀mù wọn mo tún fẹ́ pè é sàkíyèsí kan ẹ rí i pé iná yìí ó dínkù díẹ̀ ẹ má bínú iná méjì là ń lò ẹ̀pọ̀ tán nínú jẹnẹrétọ̀ sólà yẹn kò gbé iná méjèèjì padà mọ́ lẹ́dẹ̀ ti sú àmọ́ bàbá wọn béèrè lọ́wọ́ wọn pé ṣé epo wà nù jẹnẹrétọ̀ wọn lépo wà mbẹ́ so epo wọn wá tán sólà la fi gbé iná yẹn kò gbé méjèèjì ńlẹ́ fi rí pé kínní yẹn ó yàtọ̀ tẹ́ bá rí pé ó yàtọ̀ èdè nìyẹn káàkà fi parí ẹ̀ náà ni now ẹ wá ń béèrè question lọ́rọ̀ lẹ́ẹ̀kan ẹni ṣé ifá wà nínú kùránì sọ wà nínú báíbù àbí kò sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kọ́sà tí bàbá wo kọ́kọ́ bíi mẹ́gbà tí mo dé ìta kọ́kọ́ ń sọ̀rọ̀ àsọjẹ nìyẹn wọ́n ní àti ifá o pé ifá o àti kùránì o àti báíbù o èwo ni o sọ̀rọ̀ nípa rẹ̀ pé tí wọn ò bá nígbàgbọ́ nínú pé ó exist kí ni ó wà nínú báíbù kí ni ó wà nínú àlùkò rẹ̀ èmi náà dẹ̀ ń wò ó pé ah tó bá jẹ́ wípé ẹ̀sìn ẹyọ kan ló wu ọlọ́run ká ṣe ẹ dákun ságbára rẹ̀ ọ̀ka láti láti pàṣẹ ẹ̀sìn kan yẹn tẹ́lómi ò ní ronú ẹ̀sìn kejì mọ́ ságbára ọlọ́run ò ká ọlọ́run tó wá mú ẹ̀sìn tó ṣe yẹlẹyẹlẹ ṣé kò gbọ́n táwa ni. ọlọ́run tí ẹ̀sẹ̀ sí yẹlẹyẹlẹ má bínú bàbá o ọlọ́run kọ́ ló ṣẹ̀sìn yẹlẹyẹlẹ ìwà wa la fi ṣe yẹlẹyẹlẹ. Hmm. Ah ẹ kò yé yín baba olódùmarè wọn ní a kì í bímọ níṣó ewúrẹ́ ó yàṣọ àgùntàn bí yorùbá ṣe sọnù bí ewúrẹ́ bá gunra wọn kí ni ó bì ewúrẹ́ náà ní sí òbúkọ ìran wọn ni wọn bì olódùmarè dá ìran lóríṣiríṣi wọn wá gbé ẹsẹ̀ wá láti ṣe kí ni láti so ọmọ aráyé lókun láti sọ wọn dẹrú àwa ni ká má ṣe kí ni ká má sọ̀rọ̀ àwa dẹrú èmi ò ní kéèyàn ó mọ̀ kí wákàtí márùn tó bá nígbàgbọ́ sí mọ̀ kí ṣùgbọ́n ìwọ n tó ń kíhun wá jókòó yí pé tó ṣébè mi ń ṣe tèmi ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì náà máa lọ tiẹ̀ kò wá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ wá máa bú òtítọ́ ibi tẹ́ ẹ ti jáde ibi àlébù kán tẹ́ ẹ fi ti fi yé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ń rí ayé o wọ́n ti rí i pé ah, ẹ mọ́ tàn wá mọ́. Hmm. pàápàá ah. jùlọ lẹ́nu last year. bàbá àti gbàgbọ́ o àti mọ̀lẹ́ o ìṣẹ̀ṣe ló bí wọn ṣé ẹ ti gbórin orí ìṣẹ̀ṣe ló bí gbàgbọ́ o ìṣẹ̀ṣe ló bí mọ̀lẹ́ ìṣẹ̀ṣe ló bí gbàgbọ́ o ìṣẹ̀ṣe ló bí máa lè. ìlú tí a mú òrùn tẹ̀ ẹ̀ wá wí. Hmm. Hmm. ìlú tá a fìwé méjèèjì tẹ̀ ẹ̀ wá wí ṣùgbọ́n kí wọ́n tún wọ́n ni wọ́n fi tẹ̀ ẹ́ kó wá wí kò sí. èjì ogbè ló tẹ gbá ọ̀wọ́n ní ilé jìgbò ló tẹ jìgbò kí nígbà lẹ́ẹ̀mọ̀ gbọ́ àwọn kìíní ìwà tẹ̀ wọn arójú tán àwọn kan ni kì í ṣe gbogbo wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn bá wọn ti bá wọn jà ìpè tó ah, ẹ jẹ́ wọn ó ṣe tiwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo tẹ̀ ti rí àwọn pásítọ̀ àìmọye tí wọ́n jáde pé ah, ẹ ṣe máa máa kọ̀ndẹ́mù àwọn oníṣẹ̀ṣẹ̀ mo ti rí eh, àwọn àfáà náà tí wọ́n jáde àfáà kan tiẹ̀ sọ wípé nínú kùránì pọ́lọ́ ń sọ wípé ẹ má bu ọlọ́run tiwọn torí wọn ó bu ọlọ́run tiyín náà ẹni tó sọ ó sọ nítorí pé ó fẹ́ kí ìrẹ́pọ̀ wà ìrẹ́pọ̀ wà ọlọ́run wo lọ́lọ́run ti wà ọlọ́run wo lọ́lọ́run olódùmarè ẹ̀yọ kan náà mà ní. Hmm. ìdí tá a kàn fi ń pè àwọn ọmọ àwọn èèyàn wa tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn wípé kí ni wọ́n ń sọ yìí tí wọ́n sọ pé tó ọ̀tọ̀ làálà ọ̀tọ̀ lolódùmarè àwọn alákatikítí ló fà tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀. Hmm torí ìwà tẹ́ ẹ sọ wípé wọ́n ń hù yìí sọlọ́dúnmarè náà ni ó sì dá wa ló sì tún máa sọ pé kẹ́ ẹ máa pa ọmọ làkejì lẹ́kún ṣùgbọ́n èdè ẹ̀yìn tẹ̀ ń ṣe àkàtàkìtì náà lẹ́jẹ́ káwọn ká máa ronú bẹ́ẹ̀ so olódùmarè tọ́lọ́dún tó jẹ́ pé kò pé méjì mo sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ níjọ́ wò ní ìwé gbẹ̀tò ìgbà tí wọ́n bá kọ ní èbò wọ́n ní god wọ́n wà kan smaller god a lọ́lọ́run méjì ńlẹ̀ káàárọ̀ oòjíire olódùmarè kan ni kò sọ́lọ́run kékeré kò sọ́lọ́run tó tóbi olódùmarè kan náà ló wà ọlọ́run kan ló wà àwọn òjíṣẹ́ olódùmarè lèmi lògùn o torí ẹnu ìbàjẹ́ ẹnu ẹnu ẹnu ẹ̀gàn. bí àwọn wòlíì ṣe jẹ́ òjíṣẹ́ elédùmarè bí àwọn àfáà ṣe jẹ́ òjíṣẹ́ ṣe lódùmarè bẹ́ẹ̀ náà ni àwọn ògùn Ṣàngó nǹkan kan yẹn jẹ́ òjíṣẹ́ títà àwọn Ṣàngó tiẹ̀ jù wọ́n lẹ ẹ ká sọ pé fẹ́ wá ká fi wé ká fi bí irú àwọn Ṣàngó ká fi wé àwọn bíi Jésù Kristi Olúwa wa ká fi wé Muhammadu ká fi wé Ibrahim ká fi wé ká fi wé iṣẹ́ tí wọ́n ṣe pọ̀ jù yẹn lọ bàbá o ara kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ṣe náà ni wípé bí a ṣe lò sẹ̀mí ayé wọn tó bí wọ́n ṣe ṣe ló tó kò sẹ́ni tó rí bòjì wọn o. tó lè tọ́ka sí pé ojú olórí mi. ìgbà tí wọ́n parí iṣẹ́ wọn tó lè máa rẹ̀ rán wọn sí wọ́n sì padà. ibi tí agbára tó lè máa rẹ̀ wá fúnlẹ̀ ká ẹni tó dodo dodo ẹni tó dókè dókè ẹni tó dàpátá dàpátá ẹni tó wọlẹ̀ lálẹ́ ẹ̀fẹ̀ wa yìí náà ó wọlẹ̀ ṣùgbọ́n ká fi ìfẹ́ gbé e torí àwọn tí wọ́n dá nínú tọ̀tún tó sì tí wọ́n dé àwọn àlejò tá a gbà hmm. kọlọ́mọdé àgbàlejò ọ̀ràn káwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba ẹ̀sìn kọ́ má sọ di àlejò kọ́ má sọ dogun torí ní kò yẹ kí ọmọ ìyá ọmọ bàbá ọmọ ìyá ọmọ bàbá àwa la bí wọn ah, ah. torí àti ń ṣe ilé ayé ilé ayé ti ń gún kí wọ́n tó dé nígbà tí. mo ti ẹ̀ sọ kí ní kàn án ṣe pé àwọn Israel ń jagun lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni ogun mọ ti pẹ́. kí ló dé tí wọ́n ń lò mọ́. wọn ò ṣe lo ìwé mímọ́. wọn ò ṣe lo wọn ò ṣe máa fi báìbù ja ogun yẹn lọ káwọn èèyàn máa gbébọn wá pa wọn káwọn máa fi báìbù jagun yẹn lọ. ibi òye tó yẹ káwọn èèyàn wà kan ṣíjú ni olóhùn níbi arógun ní káàró òjìrì ogun ò dàbí iyán kò dàbí ẹ̀kọ o hmm. ẹ má fọ ogun lẹ́sẹ̀ o ànírógun àtinúlé o àti mbo àti lọ́dẹ̀dẹ̀ o àti gbogbo òlu ẹ jẹ́ kí n tẹ́ ẹ bá gbà ìwé tẹ́ ẹ bá gbà ibi tẹ́ ẹ bá kà dé ẹ fi òye gbé inú báìbù tẹ́ sọ ẹ gbọ́ wọn ní ntòlódùmarè dá dáradára ni. bẹ́ẹ̀ gbogbo ntẹlẹdùmarè dáradára ẹ dákun tó lọ lọ sẹmi pẹ̀lú ta wa. no bóyá ifá. <laughs> olùmọ̀lù dáradára ni ẹ jẹ́ ká ṣì kìíní. gbogbo ntí ele ó pè ké ẹnìkan ti kà létí mi rí inú báìbù pé gbogbo ohun tí Elédùmarè dá dáradára ni. wọ́n tiẹ̀ ní nǹkan kan tó tẹ̀ ṣe fáwa a gbọ́dọ̀ rántí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ka báìbù léèwé wọn ò ní jẹ́ rọ́nà lọ ní tó yẹ kó yẹ. ìyà náà fi jẹ wá lórí yẹn o <laughs> ìyà náà fi jẹ wá lórí yẹn o. ẹ mẹ́jẹ̀ ká tó lọ sí ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀ bàbá torí ntọ́ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ntọ́ fẹ́ pìtàn nípa rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ntọ́ mọ̀ nípa rẹ̀ tọ́wọ́ à ń pìtàn ntọ́ pọ̀lọpọ̀ mọ̀ nípa afá tí wọ́n ń sọ nípa afáàní. bẹ́ẹ̀ náà ni èṣù sọ̀rọ̀ èṣù. àjọngbọ́lọ̀ ah, ọkùnrin ogun ó lọ nú ẹ̀pà ìtàkọ́ ẹ̀ náà fẹ́rẹ́fẹ́rẹ́. mo jẹ́ ká mọ̀ pé èṣù tí àwọn Yorùbá ń sọ èṣù tí wọn kì í ṣèkà ṣe ń sọ ìtú iṣẹ́. kì í ṣe ètò kan tá kì í ṣe ètò tí wọ́n ní wọ́n kan jésù má gbélé ibùdó àbó ṣe kínní kan mọ́ níbi kan. ọ̀tọ̀ sátani hmm. làwọn baba gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ajé lónìí tí ó ń wá èrè lónìí tó bá ní kí èṣù ò bóun kó sọ wípé bóun tiẹ̀ kò lè rí ṣe èṣù ń tẹ̀mí lè fi pè é ẹ jẹ́ ká sọ wípé ó dàbí àwọn agbófinró tíjọba àpapọ̀ fi sílùú ẹ dákun sí ẹ lè yọta agbófinró sílẹ̀. torí wa àwọn ni wọ́n rẹ̀ ń fọ́ sí òfin èṣù ló ń ṣe ọ̀dà èṣù ọba dára ah. èṣù dákun o èṣù dákun mọ̀ ṣe mí o dákun mọ̀ ṣe mí o àmọ́ ẹlòmíì ni o ṣe o kó tiẹ̀ mọ̀ ṣe ẹlòmíì kọ́ lọ́ọ̀ ń jẹ́ kó yọ ẹ ẹ gbogbo àwọn ọ̀tá mi ni o ṣe o àwọn ọ̀tá ti mú mi <laughs> bí o kojú bẹ́ẹ̀ lọ ẹnìkan ní tún bá wa sọ̀rọ̀ yẹn pé àwọn ọ̀tá àwọn náà ni kí èṣù ó ṣe. ọ̀tọ̀ ni sátani ọ̀tọ̀ lè ṣu sátani àwọn ò mọ̀ ń parẹ́ lẹ̀ yorùbá èṣù ló máa ń wà níbodè wọ́n rí síbẹ̀ o ẹnìkan tó jẹ́ babaláwo òṣèré bàbá àgbàlagbà kan sọ̀rọ̀ mm. kan wípé wọ́n ní èṣù ìlú bìkan wọ́n yọ ọ́ èṣù òkúrò lù ú èṣù sì tó wà ní ìlú tó di ilé Ifẹ̀. ẹ hmm. Hmm. èṣù báàgì ògiri òkú onílé oríta èṣù mọ́ sí ilé ọmọ ẹgbẹ́ kílẹ̀ bí èṣù láàlú kílẹ̀ bí ògiri òkú òkiri òkú òkiri òkú ó ń òkú torí pé. Mm ẹni tó bá sọ pé òun fẹ́ bà tọmọ làkejì jẹ yóò wà mú kò kan náà tó yóò wà sọsọ ẹja kú lórí oṣù. Hmm. gbogbo ohun tí sáà ń ta sáà sọ báyìí wọ́n ṣáà tún mọ̀ pé ayé ni ẹ̀san yìí wà gbogbo téèyàn bá ń ṣe ní ayé ni ó ti jèrè ẹ̀ kì í ṣe pé ọlọ́run fẹ́ fi wá sínú kan ọlọ́run ní dáná nítorí ọmọ ẹ̀ pé òun fẹ́ kàn ọmọ ẹ̀ sínú náà gbogbo tó o bá ṣe ó jèrè ẹ̀ ní ilé ayé yìí ni gbàgbé lórí pé bóyá wọ́n níbi ìyá gbẹ̀mbì kan kò sí yàmbì kan ó láti ilé ayé yìí ló ti máa ráre lọ́tọ́ bá ṣe ń tọ́jú ẹ̀mọ́ kò ráre àti rẹ́ni tó kú sínú ilé tọ́jú wípé ó ti lé lọ́sẹ̀ mẹ́ta kí wọ́n tó lọ jálẹ̀kùn bí tó kú sí sékú rẹ ló pa yẹn àti rẹ́ni tó ti ń pọ̀ kàkà kú three months tí ó sì kú ṣé ayé rere nìyẹn àbẹ́rẹ́ ti gbàgbé àwọn èèyàn tó lówó tó nípò tó ní gbogbo ẹ̀ tí wọ́n sì wà lórí àròdìní tó ṣe owó láàrin irú àwọn yẹn ò lè ná sí ni àbí kí ni ilé ayé ni ẹ̀san wà. bàbá sọkò tí o bàbá sọkò tí o ẹ máa ṣe bọ́ọ̀lù ṣe ràn yín kò sí ẹni tó lè gbin àlùbọ́sà tí ó lọ rírí ẹ̀fọ́ kò sí kò sí ní tá a bá gbìn làákàá. Hmm. Hmm. ilé ayé náà lè rí gbogbo ohun tá a bá ṣe láti máa jẹ hmm. ẹlòmíì wa sọ pé àṣẹbí ah, tó bá ń bá ti ṣe bí máa ṣe bí tó bá ti lọ sí kíní yóò tún padà wá jẹ hmm. ayé yìí tá a wà yìí olódùmarè oníkókó igi ní òbéèrè òjò tí wàá fún olódùmarè ọmọ àtẹlé ayé mọ tù ayé lọjà ọ̀run nílé ẹ̀yin ọmọ yìí pé ayé lọ́jọ́ ọ̀run lé mọ́ rẹ ilé tí olódùmarè sọ pé ọ̀run ni kì í ṣe inú ilé yàrá kan ìṣèbí kan ibi tí ó tún ti ṣe àyànmọ́ mi olódùmarè ó wà gbé hàn ó dàbí ẹ̀yin òṣèré tẹ́ máa ń ṣe eré orí ìtàgé ṣe flashback tàbí bó lẹ ṣe lè pè yín àṣefihàn gbé bó ṣe ṣe àfihàn nǹkan tó ti rí kọjá ah, tó ti rí kọjá wọn àfi ṣe báyìí wọn lọ ń ṣe báyìí wọn wà lọ jẹ hmm. lẹ́sìn rí ẹlòmíì ò bímọ ẹ wà mọ́ nígbà ah, ó ṣe wá lè bímọ sínú yà torí wípé ọmọ òun tó ti wáyé tẹ́lẹ̀ ó ti ṣe yóò wá jẹnu tó pèsè sílẹ̀ so ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ má jẹ́ ká sọ pé ká ṣẹ́ni tá a bá ní ká máa ṣe bá a ṣe ń ṣe ẹ ń sọ fún kà kó máa ṣe kà lọ́à ó lè ronú pé wàdà. Hmm. ká máa ṣe dáadáa ni. tó ẹ̀yin èèyàn ohun babaláwo lẹ gbọ́ òun o ǹjẹ́ ẹ ti gbọ́ ègún lẹ́nu wọn látàárọ̀ ẹ rí pásítọ̀ ẹ ra àwọn pásítọ̀ kan tí wọ́n bá lo one hour lórí program bíi fifty five minutes ìwọ̀n èsì pè wọn èsì pè ṣùgbọ́n ẹ lọ yẹ̀wò wọn ẹ wò bí ìyà ọba tí máa jẹ wọn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí ìyà ní nǹkan kan tí ń jẹ lọ́wọ́ ni tó bá sì ti jẹun tó ń jẹ lọ́wọ́ yẹn orí tiwọn ni ó fàbọ̀ sí ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín o ojú òní tí ẹ má bínú kí n tó máa bọ̀ wá síbi ìdánudúró bàbá ẹ dákun ẹ bá mi fún wọn nọ́mbà yín ìgbẹ́. Oh, òǹkà ìbámisọ̀rọ̀ mi ni zero eight zero. zero eight zero. two nine six. two nine six. three zero zero. three zero zero. two four. two four ẹ bá ń pẹ̀lẹ́ ẹ̀kan sí. zero eight zero. zero eight zero. two nine six. two nine six. three zero zero. three zero zero. two four. two four sí so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ court pẹ̀lú ògo ọlọ́run wọn ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora wọn ní gbókùn yín wá káwọn ọmọdé ẹ kẹrù ẹ kẹrù wà lé ilé yóò ní ilẹ̀ Yorùbá yìí kò ní dájòjì fún yín gbogbo aré tẹ̀ ń sá kódà kódà kódà kódà kódà tó bá dáa tán ìyín ò ní bàjẹ́ tó bá dáa tán àní fi kò ní jù báyìí lọ ní alẹ́ òní ẹ eh, bó tilẹ̀ jẹ́ pé iná yẹn ó dọ̀lù díẹ̀ ẹ má bínú so màá tún láìpẹ́ láì jìnà màá mú nǹkan tẹ́ tó fẹ́ gbọ́ màá tún mú wá sí etí gbọ́ yín ǹjẹ́ nísìnyí mo kí yín pé ojú ẹ̀ fẹ́ràn